àtẹnujẹ kó bá àwọn eléyìí àgbo jẹ̀lí tí wọ́n mú ti rán wọn sọ́run méjì lára àwọn èèyàn agbègbè ìsánlú níjọba ìbílẹ̀ yàgbà east nípínlẹ̀ kogi ni wọ́n ti jẹ́ ìpè ọlọ́run lójijì nígbà táwọn méjì míì tí wọ́n jọ mu àgbo ìbílẹ̀ kan báyìí ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn aládàáni kan tí wọ́n ń pè ní ECWA hospital tó wà lágbègbè makutu nípínlẹ̀ náà báyìí aláròye gbọ́ pé ṣe ni àwọn aráàlú ọ̀hún péjọ síbì kan lọ́jọ́ ìṣẹ́gun túsìdeè ọjọ́ kẹfà oṣù kejì ọdún 2024 yìí tí wọ́n sì ṣe àgbo kan tí wọ́n fi gègé mú àti onírúurú egbòogi kì dáadáa lójú ẹsẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í dààmú kò sì pẹ́ rárá lẹ́yìn tí wọ́n mú tán tí nǹkan náà fi gbòdì lára wọn bí wọ́n ṣe ń bì bẹ́ẹ̀ ni wọ́n ń làágùn kíkankíkan lójú ẹsẹ̀ ni ẹnìkan táwọn èèyàn mọ̀ sí òkìrìbò ẹni ọdún méjìlélọ́gọ́ta àti olóògbé Samuel ọmọfọdọ́nṣọ́ ẹni ọdún márùndínláàádọ́ta ti kú nígbà tí ọ̀gbẹ́ni Ṣọlá péńpé àti ẹnìkan ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn aládàáni tí wọ́n sáré gbé wọn dìgbàdìgbà lọ ọba àgbáná tìlú ìsánlú ọba Moses Tóńbì tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ keje oṣù keje ọdún yìí sọ pé ìbànújẹ́ ńlá gbáà nìròyìn ikú àwọn èèyàn náà jẹ́ àti pàápàá pé gbogbo ìlú ló ń ka ṣíoṣío kiri nítorí pé àgbo táwọn aráàlú ọ̀hún mu láti fi kápá àrùn jẹ̀díjẹ̀dí ló wá dohun tó ṣekú pa àwọn èèyàn náà báyìí ọba Moses ni ohun tí mo gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni pé àpọ̀jù àgbo náà tí wọ́n mu ló ṣokùnfà ikú òjijì fún wọn ẹnìkọ̀ọ̀kan wọn mu ju jálá méjì méjì lọ èyí ló jẹ́ kó gbòdì lára wọn. alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Williams Onyeaya tó fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn tó sì rọ àwọn ọ̀dọ́ ìlú náà pé kí wọ́n má ṣe mu àmupara àgbo tàbí ọtí líle lásìkò yìí rárá adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròyé online television.